tó kẹ̀rìírí kẹ̀rìírí ó ń títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in, in real time. time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó lù títì fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. tún mọ́ wa lónìí akínyín tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ akínyín tológun tológun àkèyìn tàlágbádá tàlágbádá gbogbo ọ̀nà náà la fi kéyìn o gbogbo ibi tẹ́ ẹ bá wà tí ọwọ́jà irin ìkànnì fresh tó ń fẹ́ de nílẹ̀ yìí ni àbí lókè òkun àkèyìn pẹ́ kú déédéé àsìkò yìí torí àwọn t'Amẹ́ríkà àwọn òru ni wọ́n ó sì wà báyìí hmm. tí wọ́n ó sì máa han ọrùn àkèyìn o ẹ kò sígbà tá a dé náà tá a kèyìn <laughs> ìgbà tá a bá ríra náà ńlàárọ̀ ẹ̀ ni ẹ kú ojúmọ́ láàárọ̀ yìí onítúni ọjọ́ ọjọ́rú ọjọ́ àánú mi eléyìí tún gbé ìròyìn wa ka yín mọ́ etí ọba nílé etí ọba lóko ìkànnì fresh one oh seven point nine fm àwọn ìròyìn yẹn tún ti dé àtún ti kò dé bá a ṣe máa ń dé ẹ̀yin náà mọ̀ wípé tí ò bá ti fresh kò lè fresh láéláé lápá ọ̀dọ̀ wa ní àyín ẹ káàárọ̀ ẹ kò ojúmọ́ o. ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ wa ń lè ṣe rédíò yìí bẹ́ẹ̀ tí ń dúró tiwa ẹ kú ìfẹ́ tẹ̀ ní sí wa ní gbogbo ìgbà ọlọ́run yóò mọ nífẹ̀ẹ́ yín náà o ẹ̀ wá wò ó ó tún ti dé láàárọ̀ yìí o ìròyìn etí ọba nílé etí ọba lóko ẹ ti mọ̀ wípé àwọn akọ̀ròyìn ti kọ́ ojú àwọn akàròyìn ti tó kìkì kẹ́yìn agbọ́ròyìn kẹ́yìn ṣáà ti jókòó sílé nídìí àpótí rédíò yín bẹ́ẹ̀ sì ń lọ síbì kan ẹ̀ ṣáà gbé rédíò yín dání kẹjọ gbọ́ kẹ bá wa gbọ́ láàárọ̀ yìí mm. ká sì yọ gbogbo ìtí ó láǹfààní ẹ̀ ǹlẹ́ ń bẹ̀ wọn ẹ̀ kú kalẹ̀ ó dá ẹjẹ́ á bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kókó kòkò kókó eléyìí tá a kó wá láàárọ̀ ti tò ní àwọn kókó tá a kó wá ibẹ̀ náà láti kó o tá a ti hmm. bẹ̀rẹ̀ sí ní gbà sí yín lára lọ́wọ́ àárọ̀ yìí ìwé ìròyìn the punch ibẹ̀ ni mo ti rí kókó mi àkọ́kọ́ láàárọ̀ yìí wọ́n ní ó mà tún ti ń rúgbó bọ̀ wọ́n ní ọ̀rọ̀ àjọsọpọ̀ eléyìí tó ń wáyé lórí ọ̀rọ̀ yíyọ owó ìrànwọ́ orí epo láàrin ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba wọ́n ní àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tún ti ń dúnkokò dún kìnìún báyìí o wípé ìyanṣẹ́lódì alágbára kan ń bọ̀ wọ́n tún ti fún ìjọba àpapọ̀ ní ọ̀sẹ̀ kan gbèdéke péré wípé lẹ́yìn ọ̀sẹ̀ kan yìí ìyanṣẹ́lódì eléyìí tó jẹ́ pé ẹ tí ìrírú ẹ̀ rí òun ni yóò bẹ̀rẹ̀ ẹ gbọ́ the punch ló mú wá láàárọ̀ yìí. ó dá kókó àkọ́kọ́ tèmi ó fi ṣíde ló wà lójú òpó rain platform times tó jáde láàárọ̀ yìí níbi tán ti sọ pé ẹnìkan tó ti fìgbà kan rí jẹ́ ọ̀gá àgbà àjọ èyí tó ń rí sí àwọn ìpínlẹ̀ tó wà ìpínlẹ̀ agbègbè niger delta àwọn ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ sókè báyìí ẹ tètè fi kélé òfin gbé o ó wáá fi àwọn ẹ̀sùn kan ó fi kàn irú àwọn ẹ̀sùn wo ni ẹ ó gbọ́ láàárọ̀ yìí. ojú ọ̀pọ̀ ìròyìn platform times ni mo tún ti rí kókó eléyìí hmm. eléyìí tó ń sọ wípé yìnyínyín kẹ́ni ó lè ṣe mí ìmọ̀ ni gómìnà àdàpọ̀ abíọ́dún ó tún ti yànda owó tó tó bílíọ̀nù kan náírà fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì báyò láti san owó ìfẹ̀yìntì wọn tá à ń pè ní gratuity ẹ gbọ́ nínú ìròyìn wa láàárọ̀ platform times òun ló mú wa. lórí ìròyìn àwọn ajagunbalẹ̀ náà mọ̀ ní ìròyìn eléyìí dálé lórí ní ìpínlẹ̀ Ògùn wa níbi tí ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ògùn wọn mọ̀ ti rawọ́ ẹ̀bẹ̀ sí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà bíbí kó tètè dákun kí wọ́n jí gìrì kí wọ́n sì rí sí ọ̀rọ̀ àwọn ajagunbalẹ̀ ní ìpínlẹ̀ Ògùn Platform Times ló kọ ẹ ó gbọ́ láàárọ̀ yìí. ìwé ìròyìn leadership òun ló kọ ilé ìwà láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ẹgbẹ́ kan wọ́n ti gbóríyìn fún Tinubu àti Ribadu wọ́n ṣe àlàyé pé àníṣe ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ agbẹ́dì fún wa o àwọn àgbẹ̀ ti padà sí oko báyìí o eléyìí tí ò wáyé láti bí ọdún mélòó kan sẹ́yìn ó ní ìfọ̀kànbalẹ̀ làwọn àgbẹ̀ fi ń ṣiṣẹ́ báyìí nínú oko wọn ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ leadership ló mú wa. Daily Post ti mú eléyìí náà wá níbi tí Láolú Àkàndé mọ̀ ti ń sọ̀rọ̀ ó ní kí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tètè sọ̀rọ̀ síta kí ó ṣe bí Yar'Adua ti ṣe o lórí ètò ìdìbò èyí tó gbé e wọlé kí ni ohun tí Láolú sọ gan mm. lórí ìdìbò aláṣẹ ẹ ó gbọ́ daily post ló kọ láàárọ̀ yẹn. nínú ìwé ìròyìn daily post yẹn náà ni mo ti rí eléyìí hmm. wọ́n ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ wọléwọ̀de lórílẹ̀‐èdè nàìjíríà àwọn immigration wò hmm. wọ́n eh, passport kóòtù yẹn ìwé ìrìnnà lọ sókè òkun eléyìí tó jẹ́ pé ó ti wà ńlẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta òun ni wọ́n ti jẹ́ kó wà ńlẹ̀ báyìí o tó jẹ́ pé kò sí kọ́nu kọ́ rárá káwọn èèyàn débẹ̀ kí wọ́n lọ gbà ní láàrin ọjọ́ mẹ́rin péré òun ni wọ́n fi gbé kalẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta sixty thousand passport òun ló ti wà ńlẹ̀ báyìí alákòóso fún ọ̀rọ̀ abẹnu ló sọ jáde ẹ nínú ìròyìn láàárọ̀ yìí. ó dáná lórí ọ̀rọ̀ àìsanwó oṣù ní ìpín ìpínlẹ̀ abia nìròyìn eléyìí náà dá lé lórí o níbi tí àwọn tí wọ́n jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe ti ìpínlẹ̀ ọ̀hún asup àti nasup àwọn ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ pé àwọn lọ ìyanṣẹ́lódì alágbára olórí pé àìsan owó oṣù àwọn ni àwọn ìṣe àlẹ́mọ̀ ṣiṣẹ́ káwọn sì mú gbowó oṣù daily post ló kọ ẹ ó gbọ́ láàárọ̀ yìí. ìwé ìròyìn daily trust ló na ìka àbùkù láàárọ̀ yìí sí àjọ inec o wọ́n ní àwọn àgbààgbà lápá àríwá ilẹ̀ wa wọ́n ní àjọ inec họ́wò wọ́n ní bí ká sọ̀rọ̀ èèyàn ká bá bẹ́ẹ̀ ni iyọ̀ ọmọlúàbí ẹ̀yin ẹ ṣèlérí ẹ ò sì múṣẹ irú ìlérí wo ni wọ́n ní inec ṣe o agbẹnusọ fún àjọ àwọn àgbààgbà lápá ilẹ̀ àríwá ilẹ̀ wa ni wọ́n sọ jáde ẹ gbọ́ láàárọ̀ yìí. ẹgbẹ́ òṣèlú labour náà àwọn náà mọ̀ tí ń sọ̀rọ̀ sókè ọ̀nà ah, ó mọ̀ tí ń ṣe ni lójú bákan bákan bákan hmm. bó ṣe jẹ́ wípé ìgbìmọ̀ èyí tó ń rí sí awuyewuye tó ṣúyọ lẹ́yìn ètò ìdìbò bí wọ́n ti ń gbọ́ àwọn ìdẹ́jọ́ wọn ó ṣe wá jẹ wípé eléyìí o labour party ẹ ṣàtúndì ìdìbò eléyìí o labour party ẹ ṣe kínní kan ṣé gbé àwọn nìkan ní bẹ nínú um, hmm. ẹ ó ṣàgbọ́ṣá láàárọ̀ yìí. lójú òpó ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí hmm. ẹ wò ó láì fọ̀tá pé ìṣèjọba ń tẹ̀síwájú nípínlẹ̀ Ògùn o wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn yóò máa yẹ àwọn alábòjútó mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí gómìnà Dàpọ̀ Abíọ́dún tún fi orúkọ wọn ránṣẹ́ yóò yẹ wọ́n wò lónìí olónìí gangan ni o àwọn wo àti àwọn wo ni àwọn mẹ́wàá tí gómìnà fi orúkọ rẹ̀ ránṣẹ́ tí wọ́n máa yẹ̀wò lónìí ẹ ẹ gbọ́ ẹ̀yin ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ nínú ìròyìn wa láàárọ̀ platform times ló kọ. ìjọba ìpínlẹ̀ èkó wó àwọn ilé kan o wọ́n ní àwọn eléyìí ló jẹ́ wípé tí wọ́n bá fi wọ́n lẹ̀ <laughs> yóò ṣe jàǹbá fún àwọn aráàlú hmm. wọ́n ti bì wọ́n wò ń bo wọ́n ti bì wọ́n wò ẹ ó gbọ́ punch ló kọ́ láàárọ̀ yìí. ìròyìn eléyìí ló ń pariwo kábíyèsí o ìròyìn àwọn ojú ọ̀pọ̀ ìròyìn pen pushing ló ti jáde láàárọ̀ yìí mm-hmm. wọ́n ní gbogbo ètò mà ti tẹ̀síwájú o yóò sì bẹ̀rẹ̀ nípa yíyan ọba aláyé mi fún èlò àgùrá lónìí gangan ni wọ́n ní gbogbo ètò ọ̀hún ó bẹ̀rẹ̀ o lẹ́yìn tí àgùrá àná tí wọ́n wàjà ẹ gbọ́ bí gbogbo ètò ọ̀hún yóò ṣe bẹ̀rẹ̀ pen pushing ló kọ́ láàárọ̀ yìí. ìròyìn eléyìí náà ń pariwo kábíyèsí o níbi tó ti ń kí kábíyèsí mm. aláké gbà ọba ń kí ọ mm. kú oríire ayẹyẹ ọjọ́ ìbí ọgọ́rin ọdún aláké at eighty mm. hmm. bí gbogbo ayẹyẹ òun ó ṣe lọ ẹ gbọ́ gbogbo ẹ̀ lórí ìròyìn tí ọba nílé làárọ̀ yìí. ìròyìn ńlá ìwé ìròyìn Nigeria Tribune ló gbé jáde láàárọ̀ yìí wọ́n ní ìjà àjàkú akátàmọ̀ ń lọ lọ́wọ́ báyìí o hmm. láàrin olórí ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn lórí ẹni tí ó jẹ́ alága àgbáríjọpọ̀ àwọn olórí ilé-ìgbìmọ̀ asòfin ní e, ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ta ni ó jà mọ́ lọ́wọ́ nínú àwọn méjèèjì àti àárín àwọn méjèèjì ni wọ́n ti ń fa fàákájà yìí hmm. ẹ gbọ́ Nigeria Tribune òun ló mú wá láàárọ̀ yìí. ó dá nọ́ọ̀sì kan lélẹ́yìí ni wọ́n sọ pé ó mọ̀ ń wáṣẹ́ ibi tó ti ń wáṣẹ́ kiri ló ti kó sọ́wọ́ àwọn gbájú ẹ̀ o léyìí tó jẹ́ pé wọ́n gbà ní owó èyí tó tó ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàléní ó dín mẹ́wàá six hundred and fifty thousand naira àmọ́ ọwọ́ ti ba àwọn afurasí mọ́kàndínlógún nínú àwọn tí wọ́n jẹ́ gbájú ẹ̀ wọ̀n ẹ ó hmm. gbọ́ láàárọ̀ yìí. olúrẹ̀mí tinubu ṣe bẹ́bẹ́ o ó mà ṣe bẹbẹ tó yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ó mà fi owó tùlùtùlù mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred million òun ló fún àwọn ìdílé tó tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní ìpínlẹ̀ Plateau lẹ́yìn tó túmọ̀ sí mílíọ̀nù kankan náírà fún ìdílé kankan lẹ́gbọ̀ọ́ lórí ọ̀rọ̀ rògbòdìyàn tó wáyé nílùú Jọ́ọ̀sì òun ló mú eléyìí jáde o Daily Sun òun ló kọ láàárọ̀ yìí ẹ gbọ́. ọ̀dà náà Daily Post náà kọ eléyìí oníbi tó ní ọwọ́ ti ba ẹnìkan èyí tó jẹ́ òṣìṣẹ́ ibi tí wọ́n ti ń fọ mọ́tò car wash kan lórí wípé ó mọ̀ tó fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ó fi jí ọkọ̀ ọlọ́kọ̀ ìyẹn ọkọ̀ kọ́sítọ́mà tí wọ́n ní wọ́n fọ̀ ìpínlẹ̀ èkó ló ti ṣẹlẹ̀ ọmọ ṣáà ti padà bá ẹ ó gbọ́ láàárọ̀ yìí. ìwé ìròyìn the punch ló gbẹ́mi dé ìpínlẹ̀ èkó báyìí o hmm. níbi tí ilé ẹjọ́ ti pàṣẹ ó ní kí wọ́n lọ ṣe àwọn àtúndì ìbò kan ní ẹkùn ìdìbò báńkì w ọ̀gbẹ́ni òǹkọrin takasúfẹ́ni wọ́n ní ká lọ ṣe àtúndì ìbò bẹ́ẹ̀ mọ̀ pọ́n náà ti dolóṣèlú ẹ gbọ́ nínú ìwé ìròyìn the punch láàárọ̀ yìí. àwọn ẹgbẹ́ kan náà ni wọ́n tún ti kí alákẹ́ tilẹ̀ gbá yorùbá kú hmm. oríire ayẹyẹ eh, ọgọ́rin ọdún eighty years ni wọ́n bá ní eh, àwa mọrírì ọba kábíyèsí eléyìí hmm. àfidá kábíyèsí lọ́lá kí ni hmm. nǹkan ọ̀hún gan ẹ ó gbọ́ àti orúkọ àwọn ẹgbẹ́ ọ̀hún ẹ ó gbọ́ láàárọ̀ yìí. eléyìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìròyìn náà la kó wá láàárọ̀ yìí kódà yanturiously mhm. òun la kó wa láàárọ̀ yóò hmm. tó fi mọ̀ tẹ́ fi mọ̀ yìí pé hmm. ìròyìn pọ̀ gan lẹ̀ eh, bí iyẹ̀pẹ̀ ni ó pọ̀ ó pọ̀ ó tún bàdé láàárọ̀ yìí aláwùyé federation akínyẹmí ọlátọyè ìṣọlá oníròyìn ló ń ké pé ẹ kú ojúmọ́ ẹ sì kú kalẹ̀ ẹ kú ìtẹ́tí sí wa ẹ gbádùn wa dáadáa láàárọ̀ yìí. ta ló sọ pé kò pọ̀ kẹ̀ ẹ̀yin náà ṣáà ti ń rí pọ̀ pọ̀ fa. ó pì ó pì ó pì ó pì ẹ̀fọn náà ó pọ̀ àti ó pì ẹ̀. <laughs> ẹ gbọ́ gbogbo ẹ̀ bàbá padà dé kíkẹ́ lọ́mọ ògùn ṣìnà lórúkọ tèmi tó rira òun lẹ́yìn tèmi ń pè mí ẹ̀ lẹ́ńbẹ̀ wọn ẹ̀kú kalẹ̀ bọ́ba kẹ́yẹ ẹ̀gbá dọ̀tun. alákẹ́ ìlú ẹ̀gbá ọba gbádébọ̀ mi o àrẹ̀mú adédọ̀tun o òṣìfìlà fòríyà. ẹ̀jẹ̀ abọ́bajó ẹ̀jẹ̀ abọ́bayọ̀ ẹ̀jẹ̀ abọ́bakẹ́yẹ ayẹyẹ ọjọ́ bíi ọgọ́rin ọdún ti kábíyèsí alákẹ́ àtolórí gbogbo ọba nílẹ̀ ẹ̀gbá tó kò bá wa láyọ̀ adúpẹ́ o. agbègbè bọ́bakẹ́yẹ tilẹ̀ ẹ̀gbá lábẹ́ alága bọ́bakẹ́yẹ múrísíkù akíngbadé lórúkọ gbogbo ẹgbẹ́ ni wọ́n ń kí kábíyèsí ọba dr michael adédọ̀tun àrẹ̀mú gbádébọ̀ òkúkẹ́nù kẹrin alákẹ́ àti olórí gbogbo ọba nílẹ̀ ẹ̀gbá ọmọ irewú jígí alábàjá sẹ̀gí àbàjá nídùú ọmọ òkútẹ́nù kábíyèsí o ẹ oríire ayẹyẹ ọjọ́ bíi ọgọ́rin ọdún eighty years birthday ọjọ́ àlàmísì fourteenth of september twenty twenty three lọ́jọ́ ìbí bàbá wa ní Ake Palace ní gbogbo ètò yìí ò ti wáyé o eléré ọjọ́ náà chief dr ebenezer obe àṣeyí ṣàmọ́dún kádé pẹ́ lórí bàtà pẹ́lẹ́sẹ̀ kẹsàn ọba jẹko pẹ́ ilẹ̀ ìgbà ti ń dọ̀tun láyé ọba adédọ̀tun yóò túbọ̀ máa dọ̀tun sí i kábíyèsí happy birthday to you sir olùkéde alukoro fún gbogbo bọ́ba nílẹ̀ ìgbà bọ́ba níyì ìbídùn sì ní lábẹ́ alága bọ́bakẹ́yẹ múrísíkù àkíngbàdé akínítàkejì bọ̀m̀bọ̀ lukutu mo dé diori mo dé pọ́kùkù mo dé mile eight ajébọ̀ road ẹ ẹ̀ là lọ̀rọ̀ ẹ jẹ́ àlàkóyèrà wa ias unique homes and properties ló mà tún dé gẹ́gẹ́ bí ìṣe wọn àgbàlá wúrà tó wà lágbègbè tó gbajúmọ̀ ní mile eight ajébọ̀ road abẹ́òkúta ni wọ́n ń tà ní seven hundred and fifty thousand naira báyìí òmìnira unique city pọ́kùkù òkè àtà abẹ́òkúta táwọn èèyàn ń dùra wìtìwìtì báyìí three hundred thousand naira péré nìyẹn ìsinmi ẹ̀gbá tó diori abẹ́òkúta tá à three million naira tẹ́lẹ̀ ti di two million naira báyìí báyìí kẹ́ wá fi sọ́kàn pé fún ìpolongo yìí nìkan ni iye tá à ń tà wọn lẹ̀ yìí báyìí o ẹ san ìlàjì owó ẹ bọ́ sórí ilẹ̀ kẹ́ máa ṣiṣẹ́ lọ kẹ́ sì máa san èyí tó kù díẹ̀ díẹ̀ fóṣù mẹ́fà gbáko IAS nìkan ló ń ṣerú ẹ̀ àsọdùnkọ́ tẹ́ ẹ bá ti sanwó ẹ gba tíkẹ́ẹ̀tì tẹ́ ẹ máa fi jẹ̀bùn nínú ìyíkoto tó máa wáyé láìpẹ́ níbi tí Toyota Yaris kan ti wà ńlẹ̀ fún jíjẹ ọjọ́ kẹẹ̀ẹ́dógún September yìí ni ìpolongo yìí máa zero nine one three nine zero one one two 55. IAS ideas rule the world. Mustaifo, Mustaifo, ìbáṣẹ̀ṣẹ̀ kọjọ́gbọ́n ní OAR. ibà ti rógo orí fífọ́ ti dáràn ọ̀fìn kí wọ́n gbó o lọ́wọ́ mùsáífò. ẹ lọ ra mùsáífò ọkọ̀ malaria ara gbígbóná ládàwátì kóso tutù náà. tọmọdé tàgbà ló ń lè lò ó. ibà àkànjọ̀gbọ́n bẹ́ẹ̀ ni tó bá gbọ́ mùsáífò ara tó ti sùn tẹ́lẹ̀ ají. pẹ̀lú mùsáífò ají ibà arọ lè wé. ají mùsáífò tó bá ń ṣe é bí ibà orí fífọ́ ara ríro tàbí àìróorun dáadáa mùsáífò herbal powder oníyẹ̀fun ni kí o gbẹlura. mustaifu gan lòlùgbòǹgbò tìrìgbò ti ń wa gbòdẹ́kọ̀ fún ibà ó ti wà ní oníyẹ̀fun pàwùdà ó sì wà káàkiri gbogbo ilé ìtajà oògùn iléeṣẹ́ àjẹbí tradu medical company limited tó ń ṣe ó le koko ló gbé e jáde láti jẹ́ alágbàtà ẹ pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustaifu ọkọ̀ ibà bí àyípadà ò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ. ẹ ṣeun tẹ̀ ń tẹ́tí sí wa o a mọ̀ pé wà ń bẹ̀ àwa náà sì wà ń bi torí tiyín náà mọ̀ ni o ó yá ìròyìn wa kó máa bẹ̀rẹ̀ báyìí lẹ́yọ kankan ìjèjì hmm. ìwé ìròyìn the punch òun lèmi ti mú ìròyìn mi àkọ́kọ́ láàárọ̀ ẹ̀ níròyìn tó ń sọ pé ó mà ń rúgbó bọ̀ ó ń rúgbó bọ̀ ìbò hmm. ló tún ti ń rúgbó bọ̀ lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀ mọ́ ni o wọ́n ní lẹ́yìn bí ọ̀sẹ̀ kan èlé ìtọ́jà pé wọ́n lọ sí ìyanṣẹ́lódì oníkìlọ̀ lọ́jọ́ méjì àgbáríjọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà lánàá ọjọ́ ìṣẹ́gun òun ni wọ́n mà tún ti ń dúnkokò dúnkìnìún wípé àwọn ó bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì alágbára kan eléyìí tó jẹ́ pé kò ní ní àsìkò tí ó parí rárá ìyẹn tí ìjọba àpapọ̀ bá kọ̀ jálẹ̀ láti ṣe àwọn ohun táwọn béèrè lọ́wọ́ wọn ìyẹn lẹ́yìn gbèdéke ọjọ́ méjì mọ́kànlélógún eléyìí táwọn fún wọn èyí ohun tí yóò parí ní ọ̀sẹ̀ kan àmọ́ sígbà tí a wà yìí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀hún wọ́n ṣe àlàyé pé wọ́n ní sẹ̀rí ìyanṣẹ́lódì eléyìí tó ń bọ̀ yìí kì ṣe ṣeré-ṣeré o wọ́n ní wọ́n ní àwọn nílò láti lọ sí ìyanṣẹ́lódì ọ̀hún látàrí bí ìjọba àpapọ̀ ṣe kùnà láti wá àwọn amáyédẹrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti àwọn òṣìṣẹ́ látàrí ìnira tí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń kojú báyìí lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe yan owó ìrànwọ́ orí epo ẹgbẹ́ òṣìṣ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà àwọn nlc wọ́n ṣe àlàyé pé wọ́n ní sẹ́ẹ̀rí ìyanjẹ́lódì eléyìí táwọn ó bẹ̀rẹ̀ yìí nígbàkúgbà lọ́sẹ̀ tó ń bọ̀ òun ló jẹ́ pé wọ́n ní àwọn ò rí wípé àti ètò káràkátà ni o àti ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè nàìjíríà gbogbo ẹ̀ làwọn ò dìpa pẹ̀gọ́pẹ̀gọ́ tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ oyin ò ní kùn rárá the point sọ̀rọ̀ lánàá ọjọ́ ìṣẹ́gun ẹni tó jẹ igbákejì akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ òṣìṣẹ́ NLC lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀gbẹ́ni Christopher Onyeka ó ṣe àlàyé pé ó ní ìjọba àpapọ̀ ìgbésẹ̀ eléyìí tó lòdì gbà òun lélẹ́yìí tí wọ́n ń gbé nípa pínpín báàgì ìrẹsì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí tó jẹ́ pé ìrẹsì tí wọ́n jẹ lẹ́ẹ̀kan níjókòó ẹ̀kan ni wọ́n ń pín fún wọn wọ́n ní eléyìí kù díẹ̀ káàtó nítorí wípé gbogbo tá a gbé kalẹ̀ sílẹ̀ pé kí ìjọba àpapọ̀ ṣe gbogbo ẹ̀ ni wọ́n kọ̀ jálẹ̀ tí wọn ò ṣe rárá àti rárá ẹ wò ẹ máa gbáradì fún ìyanṣẹ́lódì eléyìí tó jẹ́ pé kò ní ìgbà tí yóò parí ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà nlc àwọn ni ó ń sọ bẹ́ẹ̀ fún ìjọba àpapọ̀ ó o kí ìjọba àpapọ̀ kí wọ́n tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá punch òun ló mú ìròyìn yẹn wá láàárọ̀ yìí. Daily Post ló mú ìròyìn eléyìí náà wá ìròyìn orúgbó bò náà mọ̀ ni o níbi tí àwọn tí wọ́n jẹ ọmọ ẹgbẹ́ àwọn olùkọ́ ti ilé ẹ̀kọ́ gíga ti gbogbonìṣe èyí tí ń bẹ ní ìpínlẹ̀ abia àtàwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ibẹ̀ tí wọn kì í ṣe olùkọ́ tiwọn asup àti nasup àwọn mọ̀ ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ wípé bí nǹkan ti ń lọ ìlọjà àwọn mọ̀ yọ lọ ìyanṣẹ́lódì alágbára ọ̀ látàrí pé owó oṣù àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun làwọn ò mọ̀ tí gbà wọ́n sọ pé àwọn ò lè mú mọ́ra mọ́ kódà ara àwọn ti kọ̀ àní nínú nǹkan tí nàìjíríà ń sọ yìí káwọn mọ̀ owó oṣù gbẹ gan-an lẹ̀ ṣe fẹ́ ká máa jẹun àwọn wa kọ ìwé kan s tí ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ yìí ìyẹn abia state college of health and science àti and management technology ti ń bẹ ní aba wọn ní àtẹ̀yìn náà à ń lọ sí ìyanṣẹ́lódì o eléyìí wọn kọ ìwé yìí ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ ọ̀hún tó sì buwọ́ lù ní orúkọ gbogbo ẹgbẹ́ ọ̀hún wípé ẹ wo bí nǹkan ti ń lọ lọ́wọ́ yìí nígbà tí wọ́n sọ pé ká lọ́mọ ṣe àyẹ̀wò fún àwọn tí wọ́n jẹ́ olùkọ́ àti gbogbo òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ yìí gbogbo àyẹ̀wò yẹn gan-an làwọn ṣe tó sì jẹ́ pé àwọn èèyàn pèrègede lẹ́yìn ẹ̀ ló bá di pé ẹ oṣù wá wá òun lé àwọn òrówó oṣù àwọn ò lè mọ̀ tẹ̀síwájú bí nǹkan ti ń lọ ìtorí pé ó ti sú àwọn kò sówó oúnjẹ kò sí nǹkan kan àwọn sì ń náwó lójoojúmọ́ nítorí náà ìyanṣẹ́lódì alágbára láàfìyanjú ọ̀rọ̀ yìí o bówó oṣù wa ò bá di sísan daily post ló kọ ẹ ó gbọ́ láàárọ̀ yìí. ìwé ìròyìn leadership ẹ ti máa gbọ́ ẹ ti ń gbọ́ ìwé ìròyìn leadership ló mú ìròyìn eléyìí wá láàárọ̀ yìí o hmm. wọ́n ní ẹ wò ó àwọn ẹgbẹ́ kan lórí ẹ̀rọ ààbò lórílẹ̀ nàìjíríà ẹgbẹ́ kan tí kì í ṣe tí kì í fi ti ìjọba ṣe tí ọ̀rọ̀ gbọ̀ ìgbọ̀kúlẹ̀ ìjọba tí wọ́n tí wọ́n pe orúkọ wọn ní coalition for peace àwọn ló jẹ́ pé wọ́n mọ̀ ti gbóríyìn fún ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tó ń lo dáúlà lọ́wọ́ lásìkò tá a wà yìí àti ẹni tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí ètò ààbò ìyún sí ààrẹ nuru ribado lórí wípé bí ètò ààbò bó ṣe tún gbòjì kan sí lásìkò tá a wà yìí tí nǹkan sì ń ṣẹnu rè lẹ́ka ti ètò ààbò tí àlàáfíà jọba ní káàkiri lápá orílẹ̀-èdè nàìjíríà àwọn ẹgbẹ́ ọ̀hún òun ni wọ́n sọ pé wọ́n ní ṣe rí bí ètò ààbò bó ṣe ń da lọ́wọ́ tá a wà yìí wọ́n ní ẹ wò ó ó ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ eléyìí tó mọyán lórí àti ṣíṣiṣẹ́ papọ̀ láàrin àwọn ẹ̀ka ìjọba lóríṣiríṣi tó ń rí sí ètò ààbò lélẹ́yìí tó jẹ́ kí àwọn adúkòkò mọ́ni àti àwọn agbébọn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀fẹ kí wọ́n máa wábi gbà lọ lọ eléyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà òun ló jẹ́ pé wọ́n ti fi ẹ̀mí ara wọn ṣòfò tí wọ́n sì fi ikú ṣe ìfàjẹ láti ọwọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn ẹ̀ṣọ́ elétò ààbò kódà ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ṣìkún òfin ló ti tẹ̀ àwọn ẹgbẹ́ náà wọ́n tún tẹ̀ síwájú pé eléyìí wá jẹ́ kí àwọn àgbẹ̀ kí wọ́n tún wá ní ìrètí nínú ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà àwọn àgbẹ̀ ti wá padà sí oko báyìí o lásìkò tí òjò ń rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí láti lọ́ọ́ máa gbin gbin àwọn irè oko wọn lóríṣiríṣi tó sì jẹ́ pé ọkọ̀ wọn ti ń balẹ̀ báyìí ìyẹn lẹ́yìn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ni wọ́n ti kúrò nínú oko látàrí ìbẹ̀rù kí wọ́n má bàa jí wọn gbé àbí kí wọ́n má bàa pa wọ́n ní àsìkò eléyìí tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ nínú oko tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìwà burúkú náà òun ló ń ṣẹlẹ̀ sí àwọn àgbẹ̀ ṣùgbọ́n ní báyìí o àwọn ẹgbẹ́ náà sọ pé àwọn ò mọgbọ́n tí ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ o àti inú òrìbádò tí ètò ààbò tó wá fi ń dá báyìí ní apá ibi tí ò dá tẹ́lẹ̀ ẹ wò ó ẹ jẹ́ àgbẹ̀dì fún ààrẹ bọ́lá ahmed tinubu o lórí ètò ààbò torí àwọn àgbẹ̀ wọ́n ti ń padà sí oko leadership òun ló mú ìròyìn ẹ wá láàárọ̀ yìí. ó dáa náà platform times mú ìròyìn eléyìí wá o níbi tí ẹnìkan yìí tó ti fìgbà kọrí jẹ́ ọ̀gá àgbà ìyẹn àjọ tó ń rí sí ìdàgbàsókè agbègbè niger delta loretta onoche ibi tó ti ń sọ̀rọ̀ sókè pé kí àjọ dss ìyẹn ọlọ́pàá ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà àti kí wọ́n tètè dìde o láti tètè rí i pé wọ́n fi ọwọ́ òfin gbé ẹni tó jẹ́ ọmọ oyè lábẹ́ òṣèlú labour party nínú ìdìbò sípò aláṣẹ tá a ṣe kọjá ní oṣù kejì ọdún ìyẹn peter obi kán tètè fọwọ́ òfin gbé o látàrí pé ó fẹ́ máa ru àwọn èèyàn sókè láti dá sílẹ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀nà ṣe ló fi ẹ̀sùn kan òbí wípé níṣe ni ó fẹ́ máa ru àwọn alátìlẹyìn rẹ̀ sókè àwọn alátìlẹyìn rẹ̀ tá a mọ̀ sí òbí díẹ̀ǹtì láti lè rí pé wàhálà ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ó tún wá tẹ̀síwájú wípé ṣe bí òbí ló bọ́ sí ojú òpó ẹ̀rọ ayélujára tó sì ń sọ àwọn ọ̀rọ̀ kan látàrí pé ó ti ń fi hàn wípé dandan gbọ̀n ó ṣàfẹ́ aláṣẹ orílẹ̀‐èdè wa nàìjíríà lọ́rùn ọyọ̀ ni àti wípé gbogbo èròǹgbà rẹ̀ ni pé gbogbo ohun tó bá gbà òun ni òun ò ná ó ti wá ń dìde báyìí láti mọ ru à àwọn ọ̀dọ́ sókè wípé kí wọ́n bẹ̀rẹ̀ wàhálà láti rí wípé wàhálà ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà látàrí bí ó ti ń fìdí rẹ̀ mi ní iwájú ìgbìmọ̀ èyí tó ń gbọ́ awuyewuye tó ń súyọ lẹ́yìn ètò ìdìbò onítẹ̀ ò bá gbàgbé wọ́n ti kọ́kọ́ gbìyànjú láti lo ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ láti lè rí wípé bí wọ́n bá ṣe irú ìyẹn ìyanṣẹ́lódì ó ti wà ní gbogbo ìgbà tí wọ́n bá ń ṣe tí wọ́n bá ń gbọ́ ìgbẹ́jọ́ yìí àbí kí ìfẹ̀hónúhàn kó ti wà eléyìí já sí asán ó tún fẹ́ lu àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ ti gbọ́n wípé àwọn ò lè mọ forí àwọn kó wàhálà lé lẹ́yìn ẹ̀ náà ó tún wá bẹ̀rẹ̀ sí rọ àwọn tí wọ́n jẹ́ obedient bíi ti tiẹ̀ pé ẹ dákun ẹ dìde ẹja fa wàhálà hmm. látàrí àwọn ọ̀rọ̀ kan èyí tó kọ sójú òpó ẹ̀rọ ayélujára àṣẹ fọ́nrán kan náà èyí tó ń lọ ìròyìn yẹn sì gùn ẹ mú ojú òpó ìròyìn platform times ẹ mú kẹka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀. ẹ jẹ́ nìṣó lójú ọjà ìlú lẹ́gbọ́ tẹ̀mí ẹ gbọ́dọ̀ wọ́n mi. ọbẹ̀ ti jiná abáàsì àkàndé òbésèré ń bọ̀ lẹ́gbàá ọmọ rápálá fẹ́ sọ̀lù sí wa níbàdí lábẹ́ òkúta bàbá tọ̀ síbẹ̀ ti ṣetán láti fi lùmìlú ẹ̀gbá títì independence idán group with obezere tọ́nba bíẹ́ pé kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ó gbàgbé tì abúlé ẹ̀gbá nínú ẹ̀gbá ni gangan ti fẹ́ sọ ìyẹn ní òkè lantoro abẹ́òkúta friday september twenty nine twenty twenty three lálà àti máa lù látàgọ́ mẹ́fà ìrọ̀lẹ́ inú obezere á dùn láti kí yín káàbọ̀ lọ́jọ́ yẹn bẹ̀bẹ̀ musiliu ló máa darí ayẹyẹ ọ̀pọ̀ eléré ló máa wà ń kalẹ̀ tíkẹ́ẹ̀tì regular three vip twenty k table of four vvip fifty k table of five ticket is available at abúlé ẹ̀gbá bar and lounge òkè lantoro abẹ́òkúta also at Breezy river entertainment adjacent corner filling station òkè jẹun abẹ́òkúta for ticket details zero eight zero three four two five five one seven zero or zero seven zero six eight four three two zero six nine supported by ias unicoms and properties goldberg napmec investment and fiban ogun state òbẹ́sẹ̀rẹ̀ nínú ẹ̀gbá àkú ojú lọ́nà. oríire ńlá dé fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń gbìyànjú àti lọ sílé ẹ̀kọ́ gíga tí jáàmù ń jákulẹ̀ ní gbogbo ìgbà tí papi educational consult pẹ̀lú àjọṣepọ̀ iub benin university wọ́n gbé orí oríire ńlá wọ̀lú. ìrànwọ́ owó. kọ́ọ̀fẹ́ àti ìgbaniwọlé sí sáà tuntun ń lọ lọ́wọ́ láì nílò jáàmù tàbí post utm rárá. ìrànwọ́ owó. fún akẹ́kọ̀ọ́ tó bá perégedé ni. ọjọ́ kejìlélógún àti ọjọ́ kẹtàlélógún oṣù kẹsàn-án ọdún twenty twenty three twenty second and twenty third of september twenty three ni ìdánwò ìgbaniwọlé sí ilé ìwé ẹ̀kọ́ gíga yìí. ibi tí ìdánwò náà yóò ti wáyé ní nọ́mbà four banire street off mango road adigbe abẹ́òkúta ní déédéé aago mẹ́wàá òwúrọ̀ ní ètò ìdánwò ìdánwò yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu. akẹ́kọ̀ọ́ tó bá ṣe tán ní láti fi orúkọ rẹ̀ ìlú abínibí àti irúfẹ́ ẹ̀kọ́ tó bá yàn láàyò ránṣẹ́ sí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. o oh seven o oh four six o oh three nine five seven one ẹ tún lè kàn sí wa lórí ẹ̀rọ alátagbà wa www.iubuniversity.org. Ah, guy where una dey see all this airtime credit and data buy for this cashless weather. omo <laughs> na small thing na dem no dey call me bobo digital for nothing o whether cash dey my hand o or e no dey o na so i just dey buy airtime credit and data straight from my bank account o thanks to glo e-top up. ah the same glo e-top up. yes na easy top up directly from my bank account no stress no wahala. Eh. So you mean say person no need worry about not having cash? At all at all. Eh? If you no get cash, you no get wahala. You are welcome to cashless recharge on the go anytime, anywhere. Buy data and airtime directly from your bank account with Glow eTop Up. It is easy, quick, and available on your mobile apps, ATMs, websites, leading retailers, and Glow World shops. Or download Glow Cafe app to top up or dial star 777 hash. Glow Unlimited. iléeṣẹ́ Sotec Nigeria Limited àti Ogun State Ministry of Culture and Tourism ni wọ́n tẹ́ pẹpẹ ìpàdé àpérò lórí ìpàtẹ aṣọ àdìrẹ tí yóò wáyé ní orílẹ̀-èdè Canada ìpàdé àpérò yìí ni wọ́n pè ní Pre-Canada Trade Mission Conference níbi tí gbogbo àwọn tó ń ṣe aṣọ àti àwọn tó ń taṣọ àdìrẹ yóò ti fi kùnlùkùn lórí bí wọn yóò ṣe máa lọ pàtẹ aṣọ àdìrẹ ní Canada lọ́dún tó ń bọ̀ ìpàdé àpérò yìí kò yọ gbogbo àwọn tó ń fi àdìrẹ dára sílẹ̀ títí dórí real estate investors olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ni bàbá ọjọ́ náà gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ní àlejò àyè ìgbésí pàtàkì aláké ilẹ̀ Ẹ̀gbá ọba adédọ̀tun àrẹ̀mú gbádébọ̀ ni ọba alayé ọjọ́ náà nígbà tí ìyálóde alaba lọ́sìn jẹ́ ìyá ọjọ́ náà arábìnrin olúwatósìn ọlọ́kọ̀ àti ambassador doctor babatunde adéyẹmọ ni olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà túndé kìlání náà yóò wà níbẹ̀ pre-canada trade mission conference yóò wáyé ní monday october twenty third twenty twenty three ní june twelve cultural center abẹ́òkúta bẹ̀rẹ̀ ní aago méjìlá ọ̀sán olùgbàlejò ọjọ́ náà ni olóyè ọ̀làwálé ọ̀làlẹ́yẹ alága àti aláṣẹ ilé iṣẹ́ sotec nigeria limited pre-canada trade admission conference gbìyànjú láti wà níbẹ̀. nítorí ìpìlẹ̀ náà dájú ó sì tán ó ṣe ìtẹ́wọ́gbà. àti ènìyàn ìrìnnà tó lè bá wí sọ̀rọ̀ eternal sacred order of the cherubim and seraphim ṣètò pẹpẹ tí a sì ń pe gbogbo ènìyàn síbi àgbàyanu ìṣòro ìsọjí ìta gbangba lágbára ńlá ní ìrántí àádọ́rùn ọdún ìpapòdà olùdásílẹ̀ ẹgbẹ́ mímọ́ kérúbù àti sẹ́ráfù àti wòlíì àkọ́kọ́ ní ilẹ̀ adúláwọ̀ bàbá wa Moses orímọ̀ládé tún ọ̀la ṣe ninety eight remembrance open air crusade of saint Moses orímọ̀ládé tún ọ̀la ṣe ajagunmọ̀kádì àkòrí ìpìlẹ̀ tí ó dájú ògùn rere true foundation good inheritance ọjọ́ friday september fifteen twenty twenty three ló máa wáyé aago márùn ìrọ̀lẹ́ ni rally yóò bẹ̀rẹ̀ nítòsó roundabout aago mẹ́sàn-án lẹ́ni ìṣòro yóò wáyé ní ọba ọdẹ́lẹ̀yẹpà orí omi ṣokòrì ìsàyálòde ìsọjí orin ẹ̀mí látẹnu àwọn ìránṣẹ́ ọlọ́run àti olórin ẹ̀mí lọ́lọ́kọ̀ òjọ̀kan láti fàwọ́ ọlọ́run moses sọ̀kalẹ̀ bíi ti ìdáni his most eminent prophet mio ẹ̀báhàn erebi jp bàbá aládùúrà the eternal worldwide ní olùgbàlejò senior superintendent apostle samuel Adewale abiodun coordinating secretary senior superintendent apostle olùwàṣínà mayomi chairman ogun state local organizing committee ní olùkéde jésù lolúwa. bá mi ẹ kú lé o. ọmọ mi ìyẹ̀rú òkè o máa ṣètọ́jú ìwọ náà. ẹ gbọ́ bá mi wọ́n lára òmokun. ó ṣeé ṣe ní ìrìn náà ni. igun ara ó máa sán mi. iṣan ara ń fà mí so. oríkèéríkèé ara ń dùn mí. ìb ìbàdí tòun ìgbàrúkọ jẹ́ tèmi. eléèrè dáadáa. láì tí ìdàgbà tó bẹ́ẹ̀. gbogbo oògùn tí mò ń lò ló ń já sí pàbó. mo ti fọ̀rọ̀ yìí lọ àwọn èèyàn. ohun tí wọ́n sọ ni pé kálọ̀rì gògì mustif capsule. wọ́n ní ògùn náà gbòǹgbò egbògi tó kápá gbogbo àmì tẹ́ ń rí ni. lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo ti yá lọ bá yín rà. ẹ gbà ẹ máa gbé e lura. kára yín wà pa wà ká ń dọ̀ padà. ó ah, ṣe mo jẹ́rìí rẹ ọmọ mi. mustif capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn capsule wà ní pharmacy ìbára àti oníkólóbó triple value pharmacy láfẹ́nwá àdúrà mi gbà pharmacy ìbẹ̀rẹ̀kòdó tubos pharmacy pharmacy abiolawe leota farm pharmacy ṣàpọ̀n calendar pharmacy ìjàyè adé additional pharmacy òkè ocean pharmacy sabo road arọ́jọ pharmacy ọbàntoko iléeṣẹ́ tèmẹ́tayọ̀ prado medical nigeria limited ló ń ṣe mustif capsule jáde láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí mustif capsule aládùúgbò yín ẹ pè 08103 six nine four three four. bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ̀. káàbọ̀ padà àwọn ògúnná gbòǹgbò ìròyìn wa mọ̀ ń tẹ̀ síwájú o ní ìkànnì fresh one oh seven point nine fm ojú òpó facebook wa náà sílẹ̀ láti máa wò kẹ́sì máa fi èròǹgbà yín ránṣẹ́ síbẹ̀ ẹ mọ̀ rí tó rira o ẹ mọ̀ rí lójú òpó facebook wa aṣọ búlù òun ló wọ̀ oh. ìyá blue ní òun. Eh. ẹ wo ìròyìn eléyìí ojú òpó ìròyìn platform times òun ni mo ti rí ìròyìn ìpínlẹ̀ Ògùn sí ni o hmm. wọ́n ní ẹ̀jẹ̀ àgbẹ̀dẹ̀ fún gómìnà ìpínlẹ̀ Ògùn tí a ní àyín ọmọọba Dàpọ̀ Abíọ́dún pẹ̀lú ìlérí rẹ̀ eléyìí tó ṣe láti máa fi ara rẹ̀ jìn fún ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ògùn gómìnà ti wá pàṣẹ báyò wípé kí wọ́n yàǹda owó tó tó bílíọ̀nù ẹgbẹ̀rún kan náírà ìyẹn owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ owó àjẹmọ́nú wọn tá à ń pè ní gratuity láti san fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ti ìjọba ìpínlẹ̀ àti tìjọba ìbílẹ̀ wọ́n ní ìpinnu yìí ń lọ tẹ̀lé ìlérí eléyìí gómìnà ṣe láti gbé owó ọ̀hún sókè eléyìí tó jẹ́ pé wọ́n máa ń san ní oṣù mẹ́ta mẹ́ta láti gbé sókè láti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà six hundred hundred million naira lọ sí bílíọ̀nù kan náírà níbi tó ti ṣe ìlérí fún àwọn òṣèfẹ̀yìntì wípé kínní ọ̀hún yóò gbé pẹ́ẹ́lí báyìí ó ti wá gbé pẹ́ẹ́lí o arábìnrin olúbùkọ́lá adẹ́nirègún ẹni tó jẹ́ akọ̀wé àgbà nílé iṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣèfẹ̀yìntì ti ìjọba ìbílẹ̀ òun ló fìdí eléyìí múlẹ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ògùn wọn ti fi ara jìn láti mọ̀ rí sí ìgbáyégbádùn àwọn òṣèfẹ̀yìntì tí wọ́n ti fi ara wọn jìn fún ìpínlẹ̀ yìí tí wọ́n sì ti ṣiṣẹ́ ṣiṣẹ́ láti gbé ìpínlẹ̀ yìí débi tí ó dé yìí arábìnrin adẹ́nìrègún ló ṣe àlàyé pé wọ́n ní owó oṣooṣù ìyẹn owó ìfẹ̀yìntì oṣooṣù tí àwọn òṣẹ́ máa ń gbà àwọn òṣẹ́ fẹ̀yìntì máa ń gbà òun ló jẹ́ pé èyún náà ò yingin rárá àti rárá ni o wọ́n ní kódà gómìnà dìídì pàṣẹ ni wípé owó pẹ́ńsàn lóṣooṣù táwọn òṣẹ́ fẹ̀yìntì máa ń gbà kí wọ́n kọ́kọ́ máa san kí wọ́n tó sanwó àwọn òṣìṣẹ́ gangan tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ báyìí wípé ara ìwọ̀n eléyìí òun ni gómìnà fi rí sí ìgbà ìgbádùn àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì bákan náà ni wọ́n ní wọ́n ní wọ́n tún ní kí wọ́n máa san ẹgbẹ̀rún mẹ́wàá mẹ́wàá náírà lóṣooṣù fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀hún látàrí eléyìí ìnira eléyìí tí ọ̀rọ̀ yíyọ owó ìrànwọ́ orí epo tó mú dé bá gbogbo ènìyàn ẹ wò ìròyìn yẹn ó jẹ́ ìròyìn platform times òun ti jáde láàárọ̀ yìí. ìròyìn ìpínlẹ̀ Ògùn náà lélẹ́yìí ojú òpó Platform Times ló ti jáde láàárọ̀ yìí níbi tí ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti rọ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun wípé kí wọ́n tètè bá àwọn jígìrì sí ọ̀rọ̀ àwọn ajagunbalẹ̀ ní ìpínlẹ̀ Ògùn o kí wọ́n ṣe ìwádìí àwọn ẹ̀sùn èyí tó ti wà ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá wa wa Nàìjíríà tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àgbègbè èyí tí àwọn ajagunjagbalẹ̀ bá ti ṣiṣẹ́ burúkú yìí ni wọ́n wà ní àhámọ́ tí ó sì jẹ́ wípé wọn tí ì wọn o wọ́n sọ eléyìí lórí bí ọ̀rọ̀ ajagunbalẹ̀ bí ó ti ń gbogbo sí ní ìpínlẹ̀ Ògùn wa níyì o ibẹ̀ wọ́n tún ti wá sọ̀rọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn elétò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà tó sì jẹ́ pé bẹ́ẹ̀ bá wá wọn lọ wọn bọ̀ afurasí ajagunbalẹ̀ òun ni gbogbo wọn wọ́n ṣe eléyìí ní àná ní ìgbà tí wọ́n ń jókòó ní ilé ìgbìmọ̀ asòfin níbi tí ẹni tó jẹ́ ẹni tó jẹ́ olórí ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ògùn Right Honourable ọlákúnlé olúọmọ ló ti léwájú ọ̀rọ̀ yìí láti mọ̀ sọ nípa bí àwọn ajagunbalẹ̀ ti ń ṣọṣẹ́ burúkú látàrí bí wọ́n ti jókòó lórí àti ṣe àtúnṣe ìyẹn sí òfin ti àwọn ajagunbalẹ̀ ní ìpínlẹ̀ Ògùn kó tún lè mú yányán sí ju ti tẹ́lẹ̀ lọ ibẹ̀ ni wọ́n ti wá fi àìdùnnú wọn hàn lórí bí ó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé àwọn agbègbè tí àwọn ajagunbalẹ̀ ti ń ṣiṣẹ́ burúkú yìí ni wọ́n wà ní àtìmọ́ iléeṣẹ́ ọlọ́pàá àwọn iléeṣẹ́ ọlọ́pàá bíi alágbọ̀n ní ìpínlẹ̀ Èkó àti olúìlú ilẹ̀ wa àbújá èyí tó jẹ́ pé olúìlú iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà èyí tó wà ó wọ́n wá kọ ìròyìn yẹn rẹ́rẹ́rẹ́ platform times ló kọ́ ẹ̀mú kẹka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀. òye ẹjẹ́ kẹ́mi ó nìṣó lójú òpó ìròyìn pen pushing láàárọ̀ yóò ìròyìn ọ̀hún òun ló ń sọ wípé wọ́n ní àwọn ètò ti bẹ̀rẹ̀ báyò hmm. wọ́n ní òní olóòní gangan ọjọ́rú ní gbogbo ètò yóò bẹ̀rẹ̀ láti ṣe àwọn ìgbésẹ̀ láti yan ọmọ oyè tuntun fún ìlú gbàgùrà ìyẹn àgùrà tuntun ní ìlú abẹ́òkúta ní ìpínlẹ̀ ogun wọ́n ní òní ọjọ́rú ní gbogbo ètò náà yóò bẹ̀rẹ̀ látàrí ìpapòdà ọba àgùrà ẹlẹ́ẹ̀kẹsàn-án eléyìí tí ó jẹ́ pé ó wàjà láìpẹ́ yìí ìyẹn ọba babájídé sabiru bakre ìyẹn ní ọjọ́ kẹrìnlá oṣù kẹfà ọdún tá a wà yìí tí kábíyèsí wàjà ìròyìn tí pẹ́ńpù ṣì mú wá láàárọ̀ yìí ó fi ìwádìí hàn wípé wọ́n ní àwọn afọbajẹ ní ìlú náà òun ló jẹ́ pé wọ́n ti gbé iṣẹ́ ọ̀hún fún o láti bẹ̀rẹ̀ ètò bí wọ́n ṣe rí ọmọ òye tuntun eléyìí tí yóò jẹ àgùrà tuntun lẹ́yìn tó jẹ́ pé ó ti pé àádọ́rùn-ún ìyẹn ninety days eléyìí ti àgùrà àná tí wọ́n wàjà lẹ́ni ọdún mọ́kànléní ọgọ́ta wọn ni àgùrà náà òun ló jẹ́ pé wọ́n gorí ètí àwọn babalá síra wọn gẹ́gẹ́ bí àgùrá ẹlẹ́ẹ̀kẹsàn-án yẹn ní oṣù karùn-ún ọdún 2019 láti ọwọ́ gómìnà eh, gómìnà àná ní ìpínlẹ̀ Ògùn ìyẹn gómìnà Ìbíkúnlé Àmọ̀sùn tó sì jẹ́ pé àgùrá àná ọ̀hún ni wọ́n lò bí ọdún mẹ́rin lórí oyè kó tó di wípé wọ́n lọ darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn gẹ́gẹ́ bí pẹ́ẹ́pù ṣe ń ṣe mú ìròyìn ọ̀hún wá pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú alága àwọn ìgbìmọ̀ àfọbàjẹ́ ní ìlú gbẹ́ Kwagura olóyè Bọ̀dé Mustapha wọ́n fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé wọ́n ní àwọn afọbajẹ́ ti bẹ̀rẹ̀ báyò láti wíwá ọmọ òye lẹ́yìn tó jẹ́ pé òsì ti Ẹ̀gbá ìyẹn olóyè Bọ̀dé Mustapha tún fi kún wípé wọ́n ní eléyìí ẹ̀ kó wáyé lẹ́yìn tó ti pé àádọ́rùn-ún ọjọ́ tí àgùrá àná tí wọ́n ti gbéṣẹ̀ wọ́n ní wọ́n ti ń wá amóye báyò láti tí yóò di àgùrá tuntun ìyẹn ní ìlú gbàgùrá ní ìlú Abẹ́òkúta pen ló mú ìròyìn yẹn wá láàárọ̀ yìí. ó yá ìròyìn eléyìí náà ló ń ṣe kábíyèsí forí adé o níbi tí ó ti ṣe àlàkalẹ̀ ìyẹn bí ayẹyẹ ọjọ́ ìbí àjọ ọjọ́ ìbí ọgọ́rin ìyẹn eighty years Aláké at eighty ìyẹn tí ó ti bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹjọ oṣù keje oṣù kẹsàn-án ẹnu mi àgò ọdún tá a wà yìí yẹn friday september eight twenty twenty three yóò sì mọ tẹ̀síwájú lónìí ọjọ́rú ni o ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún tá a wà yìí níbi tó jẹ́ wípé tó bá ti di déédéé aago mẹ́sàn-án òun ni àwọn èèyàn yóò péjọ láti ìlú gbogbo láti wá ṣe kọ́ba ó pẹ́ forí adé ìyẹn ti homage by township communities bẹ́ẹ̀ náà ni wọ́n tún ṣeré ìbílẹ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ gbogbo wọn ni wọ́n pè é sí ààfin aláké ìyẹn ní amphitheatre láago mẹ́sàn-án tó bá máa fi di aago mẹ́sàn-án àárọ̀ yẹn náà ni wọ́n bẹ̀rẹ̀ àyẹ̀wò ojú ní centenary hall ní aké náà ní títí di aago márùn-ún tó bá wá di ọ̀la ló jẹ́ pé wọ́n ṣe ìsìn onígbàgbọ́ ìyẹn ní ìsìn àárọ̀ kùtùkùtù nínú ìjọ àgùdà catholic morning mass ìyẹn èyí tó wà ní ti aké náà mọ̀ ni wọ́n ṣe ní aago mẹ́jọ tó bá da aago mẹ́sàn-án láàjẹun àárọ̀ àwọn mùsùlùmí yóò ṣàdúrà ní ààfin àké ní aago mẹ́wàá àárọ̀ ni o tó bá wá di aago méjìlá ọ̀sán ló jẹ́ wípé wọ́n tún ṣe ìsìn onígbàgbọ́ níbi tí àwọn ìjọ lóríṣiríṣi wọ́n ti jọ ní àjọṣepọ̀ láti ṣe ìsìn yìí ìyẹn ní ní Ake Cathedral ìyẹn St Peter's Cathedral ti ń bẹ ní Ake o ní aago méjìlá ọ̀sán tó bá ti wá di aago méjì àbọ̀ ló jẹ́ wípé wọ́n ṣe ayẹyẹ kan níbi tí wọ́n ti ṣe aṣọ lójú ìwé kan luncheon combined with book lunch ní Ake ballroom aago méjì àbọ̀ ọ̀sán nìyẹn ó wáyé tó bá wá di ọjọ́ Friday ọjọ́ ẹtì ìjọ yẹn gan-an náà ni wọ́n ṣe aṣọ lójú gbọ̀ngàn ńlá kan launching of new Abẹ́òkúta City Hall at jack site aago mọ́kànlá òwúrọ̀ nìyẹn ó wáyé aago méjì ọ̀sán ni wọ́n bẹ̀rẹ̀ sí fi àwọn èèyàn joyè chieftaincy installation ní àdìrẹ hall ni yóò ti wáyé ní aago méjì ọ̀sán tó bá wá di ọjọ́ sátidé a wá bẹ̀rẹ̀ sí ní gbá ìyẹn gọ́ọ̀fù ni o bọ́ọ̀lù ẹlẹ́yin lórí ilẹ̀ èyí tí wọ́n máa ń fi gbígbá golf tournament ibi tí wọ́n ti fi gàgbàgà ní ibẹ̀ tí ó sì jẹ́ wípé gbogbo ẹ̀ yóò wáyé ní abẹ́òkúta golf club tó bá wá di ọjọ́ sátidé yẹn náà gangan ìyẹn ní ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún tá a wà yìí òun ni wọn ò wá ṣe ayẹyẹ kan náà níbi tó jẹ́ wípé àwọn ọ̀dọ́ wọn ti ṣe oríṣiríṣi àjọ yẹn ṣáà láṣẹ gbogbo àṣekágbá lọ́jọ́ yẹn bí ayẹyẹ alákẹ́ at eighty tí bàbá yóò ti mọ̀ ṣe ọgọ́rin ọdún bí ó ti wáyé nìyẹn aláwìyé. ǹjẹ́ lórúkọ alága àti olùdásílẹ̀ ìkànnì fresh dr joel ọláyínká ayéfẹ́lẹ́ àti gbogbo àwọn òṣìṣẹ́ fresh pátápátá òun là ń kí kábíyèsí alákẹ́ àti olórí ọba ilẹ̀ ìgbà ọba michael adédọ̀tun àrẹ̀mú gbádébọ̀ wípé wọn kó ayẹyẹ ọjọ́ bí ọgọ́rin ọdún bàbá tẹ́ ẹ bá lo gba ọdún láyé ẹni báyìí òun ni kẹ́ ẹ fi ṣe o kábíyèsí o ọba ń kí ọ ọba ń kí ọ ọba ń kí ọ ọba ń kí ọ ọba ń kí ọ ọba <laughs> ojú òpó ìròyìn platform times ibẹ̀ lèmi tàbí tún wọlé sí padà o lórí ìròyìn wa etí ọba nílé tó ń lọ yìí náà mọ̀ ni hmm. wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ògùn òun ló jẹ́ pé wọ́n ti sọ jáde báyìí wípé àwọn mà tún ti gba orúkọ àwọn tí wọ́n ó di alábòjútó mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Ògùn o gẹ́gẹ́ bí gómìnà Dàpọ̀ Abíọ́dún ṣe fi ránṣẹ́ sí àwọn nínú àtẹ̀jáde kan eléyìí ti akọ̀wé àti olórí gbogbo ètò òfin gbogbo ní ilé ìgbìmọ̀ asòfin asòfin ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Dèjì Adéyẹmọ fi síta wọ́n ní wọ́n kéde àwọn tí wọ́n fi orúkọ wọn ránṣẹ́ ọ̀hún eléyìí tó jẹ́ pé wọ́n ṣe àyẹ̀wò fínífíní fún wọn láti ọwọ́ àwọn asòfin ní ìpínlẹ̀ Ògùn ìyẹn lónìí ọjọ́rú ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ní aago méjì ọ̀sán gbáko wọ́n ní orúkọ àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi ránṣẹ́ ọ̀hún rèé o ẹ máa tẹ́tí ẹ máa gbọ́ o wọ́n ní ẹnjìníà onímọ̀ ẹ̀rọ Táíwò Olúdọ̀tun Twinning ọ̀gbẹ́ni sọfẹlá adébọ́lá emmanuel ọ̀nàrẹ́bù ìlọ̀rí ọdúntàn olúfẹ́mi ọ̀nàrẹ́bù adélẹ́yẹ adijat motunrayo ẹnjìníà dèrè olúwàgbẹ̀míga ọ̀nàrẹ́bù owó tọmọ bólú ọ̀gbẹ́ni ọ̀rẹ́sànyà ọ̀làdìmẹ́jì ọ̀nàrẹ́bù balógun adémọ́lá ọ̀gbẹ́ni ọ̀ṣúbìyì túnde àti ọ̀gbẹ́ni fàgbàyè ṣẹ̀sán ni wọ́n fi orúkọ wọn ránṣẹ́ o wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ogun ti wá sọ fún wọn yìí pé wọ́n ní kí wọ́n fi ẹ̀dá ìwé ẹ̀rí wọn ọgbọ̀n ẹnìkankan kí wọ́n ṣe ọgbọ̀n rẹ̀ kí wọ́n fi ránṣẹ́ kó tó di aago mẹ́wàá láàárọ̀ òní kó sì tẹ akọ̀wé ilé ìgbìmọ̀ asòfin lọ́wọ́ ní ìgbáradì fún ìyẹ̀wọ̀n tí ó wáyé láago méjì ọ̀sán òní platform time òun ló mú eléyìí wá láàárọ̀ òní. ó dá ká gbàbẹ̀ dé ẹ̀ka ìpolówó oh, ọjà wa tá a bá hmm. lọ tá a padà dé. ìròyìn ó máa tẹ̀ síwájú. ẹ kalẹ̀. takínítàkejì bọ̀m̀bọ̀ lukutu mo dé diori mo dé pọ́kùkù mo dé mile eight ajébọ̀ road ẹ ẹ̀ là lọ̀rọ̀ ẹ já làkóyèrà wa ias unique homes and properties ló mà tó dé gẹ́gẹ́ bí ìṣe wọn àgbàlá wúrà tó wà lágbègbè tó gbajúmọ̀ ní mile eight ajébọ̀ road abẹ́òkúta ni wọ́n ń tà ní seven hundred and fifty thousand naira báyìí òmìnira unique city pọ́kùkù òkè àtà abẹ́òkúta táwọn èèyàn ń dùra wìtìwìtì báyìí three hundred thousand naira péré nìyẹn ìsinmi ẹ̀gbá tó wà nídìí òrì abẹ́òkúta tá ń tà ní three million naira tẹ́lẹ̀ ti di two million naira báyìí kẹ́ wá fi sọ́kàn pé fún ìpolongo yìí nìkan iye tá ń tà wọn lẹ̀ yìí báyìí o ẹ san ìlàjì owó ẹ bọ́ sórí ilẹ̀ kẹ́ ẹ máa ṣiṣẹ́ lọ kẹ́ ẹ sì máa san èyí tó kù díẹ̀ díẹ̀ fóṣù mẹ́fà gbáko ias nìkan ló ń ṣerú ẹ̀ àsọdùkọ́ tẹ́ ẹ bá ti sanwó ẹ gba tíkẹ́ẹ̀tì tẹ́ ẹ máa fi jẹ̀bùn nínú ìyíkoto tó máa wáyé láìpẹ́ níbi tí toyota yaris kan ti wà ńlẹ̀ fún jíjẹ ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù sẹ̀tẹ́mbà yìí ni ìpolongo zero nine one three nine zero one one two five five. ias ideas rule the world. ẹgbẹ́ yeye. thirty twenty. mo béèrè mẹ́ta gba béèrè mẹ́ta. thirty twenty. ó ti di mẹ́ta bẹ́ẹ̀ni ẹ lè kópa lórí thirty twenty lójú òpó mtn airtel àti nine mobile báyìí bákan náà ogún èèyàn ni yóò máa jẹ àwọn ẹ̀bùn lọ́sẹ̀ẹsẹ̀ lórí thirty twenty kí ló tún dúró wò pé thirty twenty tàbí kí o tẹ star thirty twenty ash lójú òpó mtn airtel àti nine mobile dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó dáńgájíá kí o lè láǹfààní láti kópa nínú ìyíkó tó ríire tó máa ń wáyé ní gbogbo òpin ọ̀sẹ̀ níbi tó ti láǹfààní láti jẹ ọ̀kan lára àwọn ẹ̀bùn bíi tẹlifíṣàn home theatre solar products gas cooker microwave oven fan blender ẹ̀bùn owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí máa tẹ́tí sí gbogbo ètò tí dr yinka ayéfẹ́lẹ́ ń ṣàtọ́kùn ẹ̀ lórí ìkànnì fresh fm ní gbogbo ọjọ́ sunday láti mọ̀ bí o bá wà lára àwọn olóríire tí ó máa jẹ àwọn ẹ̀bùn thirty twenty thirty twenty ti gbẹ̀rẹ̀gẹ̀ jíjẹ àkókò tiẹ̀ náà rí láti jẹ̀bùn. thirty twenty àwọn ọmọ olóògbé alhaji shiu fatai alawo bọ́dúnrìn tí wọ́n jẹ́ bàgìmọ̀ gbàgùrà àti ṣọba alájẹ gbogbo lẹ́gbàá nígbà ayé wọn ni wọ́n ń kí kábíyèsí aláké tilẹ̀ ẹ̀gbá àtolórí ọba nílẹ̀ ẹ̀gbá ọba dr michael adédọ̀tun arẹ̀mú gbádébọ̀ okù kẹ́nù kẹrin kú oríire ayẹyẹ ọjọ́ ìbí ọgọ́rin ọdún eléyìí tó bá wọn lókè èèpẹ̀ ẹ túbọ̀ ṣe àìmọye ọdún láyé o ẹnu yín ti ń kàlù ẹnu yín yóò túbọ̀ máa kàlù sí i ni togbótogbó ni tẹ́dán àgbórákòrò báyìí ní tìgbín adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ happy birthday to you sir kábíyèsí kábíyèsí kábíyèsí olùkéde àwọn ọmọ àtọmọọmọ olóògbé alhaji shiv fatai alao bọ́dúnrìn tí wọ́n jẹ́ bá àgbìmọ̀ gbàgùrà àti ìṣọba lájẹ gbogbo lẹ́ẹ̀gbá nígbà ayé wọn orúkọ mi ni yèyé lua tóyìn adégbọlá mo sì ti lé ní àádọ́ta ọdún láyé láàyè àtàyè ìdẹ̀ra ìgbòkègbodò mi pọ̀ gan-an nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé kì í sì rẹ̀ mí bẹ́ẹ̀ ni kì í sú mi àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọ́mọ tuntun lójoojúmọ́ ẹ fẹ́ mọ̀dí abájọ. monomin plus atẹ́jẹ̀ṣe oògùn tí wọ́n fi epo ẹja cod liver oil ṣẹ̀jọ́ ẹ̀ full supplement ni. èròjà ẹ peléke ó ń tara ṣe ó ń mára dán ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébékébé monomin plus. <laughs> monomin plus fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí i ló fi wá di oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní monomin plus iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe é monomin plus. monomin plus ẹ dákun ẹ fi etí sí ìkéde pàtàkì yìí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tí ó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ mọ́ tàbí tó sì ń ṣiṣẹ́ tàbí èyíkéyìí ohun èlò tó fojú jọ irin tó ń ṣiṣẹ́ tó sì ṣe é jó papọ̀ mọ́ irin kàkà kí òjò tàbóòrùn máa pa á mọ́lẹ̀ ẹ ṣe pé wá ká rà á lọ́wọ́ yín ẹ pè ọlá dimson sórí zero seven zero five eight eight eight eight two five zero zero seven zero five eight eight eight eight two five zero tàbí zero nine zero nine five one. 513 3528 0909 513 3528. bákan náà ẹ lè ya àwòrán àwọn nǹkan wọ̀nyí sí wa lórí WhatsApp lórí àwọn nọ́mbà yìí 0705 888 8250 àti 0909 513 3528 lẹ́sẹ̀kẹsẹ̀ la sì máa kàn sí yín lẹ́ẹ̀kan sí i fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ tàbí tó ń ṣiṣẹ́ kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ kàn sí wa ká wá rà á lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ o. ẹ káàbọ̀ padà ní kankankan ìròyìn wa máa ń tẹ̀ síwájú hmm. ìwé ìròyìn the nation kí n sáré mú eléyìí ó gbé mi lọ sí ìpínlẹ̀ Ondo wọ́n ní lórí látàrí yíyọ owó ìrànwọ́ orí epo ìjọba ìpínlẹ̀ Ondo ti bẹ̀rẹ̀ pínpín àwọn ohun amáyédẹrùn eléyìí tó yẹ pé wọ́n fẹ́ pín fún àwọn ilé lóríṣiríṣi káàkiri ní ìpínlẹ̀ Ondo wọ́n ní wọ́n ṣe aṣọ lójú pínpín yìí ìyẹn ní ìjọba ìbílẹ̀ ilẹ̀ àkókò ní ìpínlẹ̀ ondo gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí ti alábùtó fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ ní ìpínlẹ̀ náà fi síta ọ̀gbẹ́ni bámidélé adémọ́lá ọ̀làtẹ̀jọ́ ó sọ̀rọ̀ níbi tí wọ́n ti ṣe aṣọ lójú pínpín àwọn palliative ọ̀hún o ní ìlú kan tí wọ́n ń pè ní ìzùá ní olú ìlú olú ìjọba ìbílẹ̀ ti gúúsù ìlà oòrùn àkókò ní ìpínlẹ̀ ondo wọn níbẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pín àwọn oúnjẹ yìí o tí wọ́n sì ní ìgbàgbọ́ pé yóò dé gbogbo ibi tó yẹ kó dé pátápátá the nation ló mú ìròyìn yìí wá láàárọ̀ yìí. bódà náà lórí ọ̀rọ̀ aláké at eighty náà mọ̀ ni àwọn ẹgbẹ́ kan ìyẹn ẹgbẹ́ akọni ẹ̀gbá òun ni wọ́n ti dá aláké ní ọlá ìyẹn ọba michael aremu gbádébọ̀ láti fi mọrírì ayẹyẹ ọgọ́rin ọdún èyí tí wọ́n ń ṣe ni ọ àwọn ẹgbẹ́ ọ̀hún ni wọ́n lọ ṣe àbẹ̀wò sí kábíyèsí ní ọjọ́ ajé àná ní ààfin aláké ní ìpínlẹ̀ ògùn ní olúlu ìpínlẹ̀ ògùn nílùú abẹ́òkúta tá o ní ìgbà tí wọ́n wá ń bá àwọn akọ̀rò akọ̀ròyìn sọ̀rọ̀ ẹni tó jẹ́ olórí àwọn ẹgbẹ́ yìí olóyè akíndélé ọládìran akínsanmi ìyẹn tó jẹ́ bọ́baṣọlá ti ìlú ẹ̀gbá òun ló jẹ́ pọ́n ti fi ìdùnnú wọn hàn lórí mímọ rírì alákẹ́ oníbi tí wọ́n ti gbé ife ife láti fi mọ rírì aláké ti ilẹ̀ gba ibẹ̀ wọ́n ti tẹ̀síwájú pé ẹgbẹ́ àwọn yìí ló jẹ́ aláké ni wọ́n dá sílẹ̀ ní united kingdom àmọ́ àwọn ti gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ táwọn sì ti wà láwọn orílẹ̀-èdè áfíríkà káàkiri o wọ́n ní bí irú àwọn nǹkan mi bá ń ṣẹlẹ̀ wọn kì í mọ rírì ọba wọn kì í fi àmì ẹ̀yẹ dá ọba lọ́lá bí wọ́n bá ti ń ṣe àwọn àwọn ayẹyẹ kan àmọ́ eléyìí gan làwọn fi mọ rírì ọba láti gbé ìfẹ́ fún kábíyèsí ó wá ṣeéṣe kó jẹ́ wípé kábíyèsí máa fi mọ rírì àwọn ẹlòmíì tí wọ́n bá tún wá ṣe àwọn ìdíje kọ̀ọ̀kan àmọ́ ìdíje táwọn ṣe àwọn fífi ẹ̀yẹ fi mọ rírì kábíyèsí ọba Michael Aremu Gbádébọ̀ òkú kẹ́nù kẹrin aláké tilẹ̀ gbàá ìwé ìròyìn Nigeria Tribune òun ló mú eléyìí wá láàárọ̀ yóò wọn ni àfi tó bá jẹ́ pé iṣẹ́ ìyanu kan ṣẹlẹ̀ hmm. láàrin ìgbà tá a wà yóò sí ọjọ́ sátidé tó ń bọ̀ òun ni kò ní sí ìjàkú akata láàrin ẹni tí yóò di alága àgbáríjọ àwọn àwọn abẹnugan ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè Nigeria ìyẹn Conference of Nigerian of Speakers of State Legislatures ní orílẹ̀‐èdè Nigeria eléyìí tó jẹ́ pé wọ́n ni ẹni tó jẹ́ olórí ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ ọ̀yọ́ nọ̀rẹ́bù adébọ̀ ògúndòyìn àti ẹni tó jẹ́ olórí ilé ìgbìmọ̀ asòfin tiwa ní ìpínlẹ̀ ògùn ní àyín ìyẹn táíwò olúọmọ ni wọ́n jọ máa jìjàdù alága àgbáríjọ àwọn olórí ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún wọn ni ẹjọ́ sátidé tó ń bọ̀ yìí òun ni ètò ìdìbò yóò wáyé o eléyìí tó jẹ́ pé wọ́n ti fi alága àjọ ọ̀hún wọ́n ti fi sí ẹkùn ti gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà nàìjíríà tó sì jẹ́ pé ẹni tó jẹ́ spíkà ilé ìgbìmọ̀ asòfin tọ̀yọ́ àti ìpínlẹ̀ ògùn àwọn ni wọ́n gba ìwé ìwé fọ́ọ̀mù láti du ipò ọ̀hún wọn ni àwọn méjèèjì ló jẹ́ pé wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní bá àwọn èèyàn wọn káàkiri orílẹ̀-èdè nàìjíríà sọ̀rọ̀ láti dìbò fún wọn láti di alága ọ̀hún wọn ni ẹni tó jẹ́ spíkà ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ èkó ìyún ọ̀nàrẹ́bù ọ̀bàṣà òun ló ti pe ìpàdé kan ní ọjọ́ ajé tó kọjá yìí láti pẹ̀tù sí àwọn méjèèjì nínú kí ẹnìkan juwọ́lẹ̀ fún ẹnì kejì wọ́n ní ṣùgbọ́n ìpàdé ọ̀hún fi orí ṣánpọ̀ o tí ò sí ẹnì kankan tí ó fẹ́ gbà fún ẹnì kejì nínú àwọn méjèèjì wọ́n ní tí ò bá wá sí àsọyé àti àgbọ́yé fún ẹnìkan láti ju ọwọ́lẹ̀ ìpàdé di ọjọ́ sátidé tó ń bọ̀ tí wọ́n ó ti máa wàákò nílùú àbújá láti mọ ẹni tí yóò jẹ́ alága ìgbìmọ̀ àwọn abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ní orílẹ̀-èdè nàìjíríà nàìjíríà tribune òun ló mú ìròyìn yìí wá wa ẹ wò ó ìròyìn ọ̀hún ó pọ̀ lápá bẹ́ẹ̀. kí sáré fẹlẹ́ ìkádìí ẹ̀ lọ́dọ̀ tèmi fíkà o. obìnrin kan èyí tó jẹ́ pé ó jẹ́ nọ́ọ̀sì tí gbogbo èèyàn torúkọ rẹ̀ ń jẹ́ juliet òun ló jẹ́ wípé àwọn gbájúẹ̀ kan ni wọ́n mọ̀ ti gbà ní owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàléní ẹgbẹ̀ta ó dín mẹ́wàá six hundred and fifty thousand naira ní ìpínlẹ̀ èkó látàrí pé òun wá iṣẹ́ wọ́n sì ní àwọn ò bá wáṣẹ́ sí shell petroleum development mm. complaint wọ́n ní seven hundred and fifty thousand ni wọ́n ní kò ń sọ àmọ́ ní ìgbà tí olóbó ta àwọn iléeṣẹ́ ọlọ́pàá àti ìgàndò ni wọ́n bá yabo ibi tí àwọn kìnnìún ti mọ́ ṣiṣẹ́ burúkú yìí wọ́n kó àwọn afurasí mọ́kàndínlógún níbẹ̀ nígbà tí wọ́n fọ̀rọ̀ wá nọ́ọ̀sì ọ̀hún lẹ́nu ó ní Juliet lórúkọ mi ẹnugun mo ti wà ọ̀rẹ́ mi ló ló ló ló ló introduce wọn sí mi pé wọ́n lè bá mi wáṣẹ́ six hundred and fifty thousand mo ti fún wọn ní owó seven fifty thousand tí wọ́n ní wọ́n ó tí wọ́n ní kí n san o ó ní òun àti àwọn mẹ́jọ kan ni wọ́n jọ fi àwọn sí ilé ìtura káwọn sun bẹ̀ nígbà tí òun dé àwọn gbogbo àwọn náà ló jẹ́ pé wọ́n ní wọ́n bá àwọn yẹn náà wáṣẹ́ àmọ́ tí wọ́n ti padà ṣáà gbà gbogbo wọn báyìí ìròyìn yẹn sì gùn torí àkókò wa ẹ mú punch tó jáde láàárọ̀ ìkẹkà ń bẹ̀ ó dá ẹjẹ́ a máa lọ sọ́dọ̀ àwọn èèyàn wa láàárọ̀ yìí ẹ ká má dá nìkan ṣe tiwa hmm. lórí ètò ọ̀hún láàárọ̀ yìí ẹ ló ẹ káàárọ̀. ẹ ló ẹ káàárọ̀ kojúmọ́ o ẹ kú ojúmọ́. ọlọ́run jẹ́ ká tún máa gbọ́ ọlọ́run. àmì o. ìròyìn ayọ̀ láti máa gbọ́ o. àmì o. orúkọ tèmi lukú pat látẹnẹ tó ti jà ní àtẹkùnrin. lórí ìròyìn tẹ̀mú gbẹ̀yìn yẹn àwọn fún ọ̀nà tó gbára bèrè yẹn. dọ́gba hmm. ìjọba ti máa ń fojú wọn mọ màbó ní hmm. kò ní máa kun lẹ́yìn mọ̀ ẹ kú ètò. ó dà ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe àdúpẹ́ o. hello. hello. ẹ káàárọ̀ ẹ máa kó ètò náà sá o láti kámọ̀ láti rándà ni nǹkan yóò ní bàjẹ́ ẹ ò ní rí wàhálà o àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ òun ni a máa rọ̀ pé kí wọ́n jọ wọ́n jẹ́ ká ṣe sùúrù oṣù ọ̀ní ìkùtí nígbà yóò ní ọ̀nà àti bẹ̀rẹ̀ sí hmm. ìdẹ̀rùn ìdẹ̀rùn ẹni náà nìkan jẹ́ kí gbogbo ànìjọ wá fúnra wa bá lè tún bá bá nǹkan bẹ́ẹ̀ ni pé gbogbo nǹkan tó máa ń rọrùn síwájú sí ni wọ́n jà pé ní o ká má yún un kiri o ìgbàgbọ́ máa bá wa pẹ̀lú ogun lẹ́nu àmì mọ̀nira ní nàìjíríà o. àmì àmì àmì àmì ẹ ṣe àdúpẹ́ o. hello. hello ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́. ẹ kú ojúmọ́ ọlọ́wọ́ máa fún yín ṣe o ọ̀gbẹ́ni máfẹ́tẹ̀ ló ń sọ̀rọ̀ láti òkè ṣoko rẹ̀. ó yà ẹ dá sí i àwọn ẹgbẹ́ tó ń fún bàbá wa aláké ní àwọ́dù yẹn àwọn náà lèmi náà kí ọ ṣe o bàbá náà dẹ̀ àmì ẹ ṣe àdúpẹ́ ẹ jẹ́ àwọn ojú òpó facebook náà ó dà ẹ jẹ́ àtún mú ìpè eléyìí hello ẹ káàárọ̀ hello. ẹ kó ojúmọ́ aláyọ̀ o. ojúmọ́ o. mo kí aláwòye federation bàbá wa pèrè kí ìyá wa náà tó lè ra alágbára ọlọ́run ẹ̀ ní dààmú o. àmì o àmì àṣẹ. orúkọ tèmi ni táyé tápà ọmọ ìyẹlẹ́pà mr network láti ìlú abẹ́òkúta ẹ ní ìpínlẹ̀ Ògùn tá a wà ìpínlẹ̀ Ògùn tó da ni olú ọmọ ló kọ́ ọ kọ́jọ ń wa ní Ọ̀yọ́ wọn fi rẹ̀ fòlú ọmọ lágbá Ọlọ́run olú ọmọ ìtumọ̀ máa ń wà àwọn ló kù ẹ ṣé bàbá. àti àjẹbò tó jẹ pàrọ̀ ìlú ní òdì. ó yà mí lẹ́nu <laughs> ojú òpó Facebook honourable lateef jẹlilẹ káàárọ arábìnrin tó ra àtàláwì federation lórí ìyanṣẹ́lódì aláìní gbèǹdéke tí ẹgbẹ́ òṣìṣẹ́ nlc tún fẹ́ gùnlé mo rọ̀ wọ́n kí wọ́n mọ̀ jẹ́ kí àwọn olóṣèlú lò wọ́n kí wọ́n ní sùúrù lọ́pọ̀lọpọ̀ fún ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu láìpẹ́ láìjìnà ebu ìfọ́pọ̀ ìpínlẹ̀ rivers máa tó bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ jẹ́ kí gbogbo wa parapọ̀ láti mọ̀ ṣe àdúrà fún àṣeyọrí bọ́lá ahmed tinubu akíndélé masgas ẹ kó ètò ọpọlọ yín kò ní dàrú lágbára ọlọ́run ọ̀rọ̀ tèmi ni wípé bí gómìnà ìpínlẹ̀ Ògùn ṣe ń rántí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì kí wọ́n má gbàgbé gbogbo àwọn ará ìlú tó kù kí wọ́n ṣe gbogbo ohun tí ó yẹ kí wọ́n ṣe lásìkò bíi ti eh, Alhaji Sọ́lì owó ṣe kókó ẹkú iṣẹ́ ọpọlọ aláwìyé àti tó ìrọpọlọ yín kò ní dàrú kí ìjọba àpapọ̀ ná owó ìrànwọ́ sí ẹ̀ka ètò ẹ̀kọ́ ọ̀wọ́n gógó gbogbo nǹkan yìí ti pọ̀ jù pàápàá ìwé àwọn ọmọ ilé ìwé ọlọ́run kò ní fara ni wá àmì fẹsẹ̀ fẹ́ mi ẹ ṣe o làwọn <laughs> máa lọ. hello hello. ẹ kó ojúmọ́ ẹ kó ètò. ètò ní ọlọ́run ló ń tò orúkọ mi ni olúwatósìn àjàbalẹ̀ láti afẹ́ òkúta. ẹ bá wa dá sí. ìdí mo fẹ́ dá sí nínú ìròyìn ẹni ti ẹni tó tó ń wájẹ́ tán tún lọ gbá. nígbà hmm. tó nírú owó yẹn lọ́wọ́ kí ló dé tí ò wá bísíǹsì jẹ tó fi di pé ó tún kó sọ́wọ́ àwọn gbájú ẹ̀. ọgbà hmm. ọlọ́run àníríw àlárí dààmú àwọn tán dẹ̀ mú náà kọ́ bá fọ owó òfin kọ́ fọ owó òfin tó wọn dáadáa ní orílẹ̀-èdè nágbára èèyàn ń wá iṣẹ́ ẹ̀tún mú bá lágbà Ọlọ́run iléeṣẹ́ yà ó lágbára kí Ọlọ́run gbà wá lọ́wọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá tí wọ́n á sọ wípé àwọn ń bá ènìyàn wá iṣẹ́ tí wọ́n tún wá ń gbà wọn kọlọ hmm. ń gbà wá ní lóòótọ́ tó ìyẹn náà ni a máa fi ṣe lọ láàárọ̀ yìí lórí.